irọ́ pátápátá nítorí tí kíndìnrín bá ní ìdààmú àwọn egbògi kan wà tí a máa ń lò fún ó ní ewé kan tí a máa ń pè ní ewé ẹ̀yìn olóbe téèyàn bá ní àìsàn kíndìnrín tí wọ́n máa ń pè ní nephritis kidney stone ewé ẹ̀yìn olóbe yẹn la lè lò la lè fi tán irú ìṣòro bẹ́ẹ̀ àmọ́ ìdí táwọn èèyàn máa fi ń sọ bẹ́ẹ̀ ni pé wọ́n ní pé tá a bá lo àgbo torí pé àgbo ò ní òdiwọ̀n ó máa ń jẹ́ kí ó ba kíndìnrín jẹ́ torí ẹ̀ ni àwa ṣe fi òdiwọ̀n sínú àwọn àgbo yìí téèyàn bá ti lò ó yẹ kó lò torí oògùn òyìnbó ampiclox bicham tẹ rí yẹn five hundred milligram tó bá ní kẹ́ lu ẹyọ kan tẹ bá lu méjì mẹ́ta mẹ́rin èèyàn lè land hospital nípa bẹ́ẹ̀ a máa ba ẹ̀yà ara jẹ́ bó ṣe ń wà ní líìkì ló ń bẹ ní gbàǹjà èyí ni kákàn mọ nǹkan tá a fẹ́ ṣe ká dẹ̀ mọ nǹkan tí à ń lò sí inú ara wa. torí pé aṣíwájú ni wá iwájú iwájú dẹ̀ ni ọ̀pá ibi tí wá ti ń rí sí láti àtijọ́ wá a máa ń ṣètò pé tá a bá ti mú àwọn egbògi yìí ká tó jọ̀ wọ́n papọ̀ sọ wọ́n di odindi a máa gbé wọn lọ sínú ibi tí wọ́n ń pè ní laboratory ibẹ̀ la máa ti yànnà náà ẹ̀ láti máa mọ irúfẹ́ agbára tí ìkọ̀ọ̀kan nu wọn ní àti bí wọ́n ṣe lè ṣe ara láǹfààní a máa mú wọn a máa kó wọn papọ̀ tá bá kó wọn papọ̀ tán ìyẹn ló máa fún wa ní òdiwọ̀n tí a lè fún àwọn èèyàn kí wọ́n máa lò lẹ́yìn tá bá ṣe gbogbo yẹn tán a tún máa ń ṣe nǹkan tí wọ́n máa ń pè ní lab analysis à á wo irú agbára tí wọ́n ní síwájú sí i lẹ́yìn náà a máa wá a tún wá approach NAFDAC NAFDAC náà wọ́n tún fún wa ní àwọn basic kìíní tá rules and regulations tá a follow gbogbo ẹ̀ ni a mú gẹ́gẹ́ bí nǹkan tó jẹ wá ní ogún jù ní iléeṣẹ́ aṣíwájú elégbòogi torí ẹ̀ náà ni a ṣe ń ṣíwájú. ẹ̀ṣẹ̀ rí ìtọ́jú àìlèbí ó pín sí ipa méjì títí ọkùnrin àti ti obìnrin tí ọkùnrin bá ní àìlera àìlèbímọ a máa ní pé kí wọ́n lọ sí ilé ìyẹ̀wò ilé àwọn baba ńlá wa máa fi ń gbé ifá ṣanlẹ̀ láyé àtijọ́ nísìnyìí láàbù ni wọ́n lọ tí wọ́n bá lọ síbẹ̀ wọ́n á wo àtọ̀ wọn òdiwọ̀n àtọ̀ wọn tí wọ́n bá gbà ni wọ́n á fi wo bí ó ṣe kún tó ṣé irú ẹni bẹ́ẹ̀ ṣó ní àrùn ara bíi infection ni àbí rẹ ni àbí àtọ̀ ẹ̀ ó lẹ láti sáré tó ń pè ní motility àbí àtọ̀ ẹ̀ kò kún tó èyí tí wọ́n ń pè ní low sperm count àbí kọ́lọ̀ ẹ̀yà àtọ̀ ẹ̀ kọ́lọ̀ kò bára wọn mu mọ́ irú ẹ̀ kan bẹ́ẹ̀ yẹn tí wọ́n máa wò tí àwọn olóyìnbó máa ń pè ní total morphology òun ni òṣùwọ̀n òṣùwọ̀n àtọ̀ òun ni total morphology yẹn tá a bá wo òṣùwọ̀n àwọn kùdìẹ̀kudiẹ tó bá wà níbẹ̀ yẹn la máa mójútó ètò ẹ̀ka fún lógún infection ètò ẹ̀ka fún ní spam booster gbogbo ẹ̀ la máa yanjú títọkùnrin nìyẹn tóbìnrin à sọ pé òkè ṣé irú obìnrin bẹ́ẹ̀ ṣó sì ń rí nǹkan oṣù ẹ̀ à sọ pé ṣé kò ní eh, eh, nǹkan tí à ń pè ní fibroid ìju àbí irú obìnrin bẹ́ẹ̀ ṣé kò ní PID tí wọ́n pè ní pelvic inflammatory disease àti àwọn àrùn míì bẹ́ẹ̀ tó jẹ́ pé ó lè ṣe ìdènà torí tí ọkùnrin bá fi àtọ̀ sí ara obìnrin láti ojú ara ẹ̀ á gba uterus á gba vagina àti uterus sí cervix á gba gbogbo àwọn ọ̀nà tó máa gbà yẹn tó máa fi dé ibi fallopian tube fallopian tube yẹn àwọn Yorùbá máa ń pè nǹkan kan ní ẹ̀dà ẹ̀dà yẹn ni pé tí ọkùnrin bá da àtọ̀ sí ara obìnrin tó bá ṣàn jáde padà tí túùbù yẹn bá ti block tí kò bá lè rí ọ̀nà tó máa gbà lọ sí ilé ọmọ sí àgbòdùkẹ́ tóbìnrin máa ti ń lóyún tí àtọ̀ yẹn bá ti dà jáde ẹ̀dà nìyẹn so àwọn nǹkan yìí la máa béèrè ni result ẹ̀ tán bá mú wá ló máa tọ́ wa sọ́nà bí a ṣe fẹ́ tọ́jú irúfẹ́ ẹni bẹ́ẹ̀ nítòótọ́ àgbo wà tó ń ṣiṣẹ́ fún ẹni tí ò rọmọ bí àtọkùnrin àtobìnrin bẹ́ẹ̀ ni torí pé ìmọ̀ yìí náà àwa náà ò gbé wá látọ̀run àdáyé la kọ bó tẹ̀ jẹ́ pé inú ẹ̀ ni wọ́n bí wa sí àmọ́ tí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí wọ́n bí sínú ọgbọ́n wà tí ẹ pé kò dẹ̀ ní ọgbọ́n so a ti ń ṣètò àti máa kọ́ àwọn èèyàn kódà a fẹ́ darapọ̀ mọ́ àwọn iléèwé gíga tó yẹ pé àwọn tí wọ́n ń study botany microbiology biochemistry pharmacies nǹkan kan tó yẹ pé wọ́n lè wà láti wá kọ́ ẹ̀kọ́ kan nípa ìwé egbòogi lẹ́yìn náà àwa náà tún fẹ́ dá tiwa sílẹ̀ tó yẹ pé a máa enrol students a kọ́ wọn bí wọ́n ṣe ń dá ewé mọ̀ bí wọ́n ṣe ń dá egbò mọ̀ bí a ṣe lè jọ wọ́n papọ̀ bí a ṣe lè sọ wọ́n di odindi tí yóò di oògùn fún àwọn èèyàn láti máa lò tí ó dẹ̀ ní pa lára a tún wá kọ́ wọn bí a ṣe ń sọ di ètò ọrọ̀ ajé torí iṣẹ́ téèyàn bá ń ṣe tí ò bá mú owó wọlé iṣẹ́ rádaràda ni ọlọ́run máa sọ iṣẹ́ wa di rádaràda so láìpẹ́ láì jìnnà a ó sọ fún àwọn èèyàn bí a ṣe lè máa gba èèyàn wọlé tí ó jẹ́ pé àádẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa ṣe ìwòsàn fún àwọn èèyàn nípa ewé àti egbò láláì ni wọ́n lára ẹ ṣé gan-an.